ajẹ́ pé ìjọ mẹ́fà yẹn ògbó ńlá ń bẹ́ẹ̀ bí àbí òbí bẹ́ẹ̀ ìjọ mẹ́fà yẹn ògbó ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ tọ́lọ́ ọba fẹ́ fi mú jáde fún wa léṣe pé ọlọ́run bò lè da láàrin ìgbẹ́jọ́ aya àti tí òkè tó bẹ́ẹ̀ ìbọn ẹ̀kọ́ tọ́lọ́ ọba fẹ́ fi mú jáde fún wa nìkan gbogbo ní tẹ́ ẹ bá fẹ́ àwa lọ́lọ́run fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ tó bá wù ọlọ́run láti da láàrin tí òkè fojú aya yọ da o ṣùgbọ́n tó lọ́ọ́ bá fẹ́ fi mú jáde fún wa ni pé gbogbo tẹ bá fẹ́ ṣe láyé ẹni ìdí àsìkò fún gbogbo tẹ bá fẹ́ ṣe láyé ẹni ìdí àsìkò fún nítorí pé tí wọ́n bá ní ọfẹ́ tìfẹ́tì tó lówó lóṣù bàtà méjì nínú kó lówó lóṣù àbí kò sì kú lóṣù àyẹ̀ ẹ̀kọ́ ni èwo lọ́pọ̀ jù pípé òun lówó lóṣù kù nìyẹn àbí kó kú lóṣù. tó bá lọ fẹ́ nímọ̀ náà nínú kó nímọ̀ náà ti àbí kọ́kọ́ rẹ̀ ó ti dàrú lé àbí rẹ̀ kọ́ ewu lọ́kọ́ ọpọlọ rẹ̀ ó dàrú lé ẹ̀yin náà fẹ́ kó inú gbèsè ayé ẹni tó bá ní tẹ̀tẹ̀ lọ́wọ́ ó tún yẹ kókó lẹ́ gbọ́dọ̀ lọ́wọ́ mi ẹ bá gbọ́ bó àbí rẹ̀ kọ́ ìgbà tó bá ti gba gbogbo ọ̀nà tí ó gbà fà ẹ bá ti kọ́ ọ̀nà tí ń pa. àbí wọn tó ka ẹ̀kọ́ títí tó rí pé bóyá olùkọ́ kan fún ọkọ àti ọkọ káì bàbá ìgbà rí púpọ̀ òkè ọdún yèmí náà gbọ́dọ̀ rí pé wọn mọ̀ lọ sí ní gbogbo ọdún gbogbo ìwé náà sá ń gbé ká bá dàrú ayé tó gbogbo tí ẹ bá fẹ́ ṣe kọ́ tẹ̀ pàtìkù tẹ̀ fún lásìkò gbogbo tí ẹ bá fẹ́ ṣe tẹ̀ fún lásìkò. tó ọlọ́run bá ní inna rabbakum Allahu alladhi khalaqa as-samawati wal-ard dájú olúwa nígbà ní Allah ọlọ́run ẹni tó ṣe ẹ̀dá àwọn sẹ́mà àti àwọn ilẹ̀ kí ló dé tọ́lọ̀ tó kọ́kọ́ dárúkọ sẹ́mà síwájú kó tó dárúkọ ọlẹ̀ wọ́n ní tó fà ní pé sẹ́mà àwọn sẹ́mà lọ́lọ́run bá kọ́kọ́ dá síwájú kó tó dá wọn lẹ̀ àwọn sẹ́mà lọ́wọ́ bá kọ́ dá síwájú kó tó dá àwọn àlẹ́ ẹlẹ́gẹ̀ẹ́jì òní pé sẹ́mà ọlọ́lá ju ilẹ̀ lọ sẹ́mà ọlọ́lá àti àgbéga ju ilẹ̀ lọ tẹ gbàgbé àbẹ gbàgbé náà ẹgbẹ́ náà gbà sẹ́wọ̀n pé nìkan àwọn tá à ń para wa tí sẹ́mà làwà ní àdúlẹ̀ tí sẹ́yìn rí wá ní ká máa para wa àwọn tá à ń bàtàrà wa jẹ sẹ́mọ́ là ń gbé ní àbílẹ̀ tọ̀ pípẹ́ rí wa ní ká mọ bàtàrà ẹni gbé àwọn tá à ń pẹ̀sẹ̀ sí sẹ́mọ́ là ń gbé àbílẹ̀ tọ̀ pípẹ́ rí ní ká mọ pẹ̀sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nítorí lẹ́gbọ́n pàwọn kan wá sẹ́mọ̀ àwọn náà ṣe jù lọ́lọ́ tẹ́gbọ́ rí lẹ́nìkan jalè sẹ́mọ̀ wọ́n lé ká tẹ́gbọ́ rí àbáwọn kan ṣẹbọ́ sọ́lọ́ tẹ̀síkpá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam wọn ní sẹ́mọ̀ǹtì sẹ́mọ̀ǹtì ó ti tọ́ ti gbogbo torí kò sáyé níta fẹ́ fi ọmọ ká mẹ́rin báyìí bọ̀ nínú sẹ́mọ̀ àti pẹ́jọ́ pé mọ̀lẹ́ta lọ́wọ́ àmì nínú pẹ́jọ́ pé wọ́n á dúró àbọ̀ wọn á rògbò àbọ̀ wọn á nítorí tẹ́lẹ̀ gbogbo wọn sàkọ̀ náà fọlọ̀ subhanallah. والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله

ìwọ náà bó gbé lórí ilẹ̀ nígbà tó ti pààrọ̀ àti wa ibi a wà yá sẹ́mi tá a ti tupá sàpọ̀mọ́ fún ọ lọ. ìbọn lọ sọ pé èmi àlẹ́ mò máa ń láti àlẹ́ mi èmi máa mà dájú nípa jẹ́yìn ọ̀mọ́ ń parẹ̀ rárá. náà bá dáa sórí ìlà ètò pọ́nmọ́ fún wọn yọ nínú àwọn àmẹ́bí ọlọ́run wọ́n yọ nínú àwọn olùgbàgbọ́ òdodo yọ nínú àwọn lọ. tọ́ wọn ni tó fà tó wọn bá kókó dákọ sọ́nà yẹn báyẹn ni ìmáàmù Ibn Qayyim rahimahullahu ta'ala ti fi sọ. tọ́ àrí kọ́lọ̀ ń sọ pé àtẹnà wa àwọn sẹ́nà kò sọ pé wal ardi àtàwọn ẹlẹ̀ ó sọ pé wal ard àti ilẹ̀ báyìí lọ́nà ọba wa máa ṣe nínú gbogbo àyè tó bá ti dárúkọ lẹ̀ lọ́rùn Kùránì èyí ní àwọn ẹlẹ̀ ilẹ̀ ló máa ń pè مثل الأرض وما رسل دعوة لجدد أو سما لنفع سوريا حديث النبي محمد صلى الله عليه وسلم